إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبكم فهم الله وبركاته

nínú àwọn oore àti àánú ọlọ́wọ́n ọba lérí àwọn ẹrú ẹ̀ òun náà níbi ọlọ́wọ́n ọba ọ̀sán àwọn ọjọ́ kan lẹ́sà fún wa àtàwọn àsìkò kan tí ọlọ́wọ́n ọba aláàrún máa ń pè wá sákèésí ìpè kẹ́díkọ̀ kan wa ká tún gbìyànjú láti tẹra mọ́ ìjọsìn èyí tí wọ́n kọ sílẹ̀ sínú àwọn ìwé iṣẹ́ wa tọ́jẹ́ pé òun nìkan ní ó wúlò fún wa tàbá ti jáde láyé nígbà tí ilé tá a kọ́ ò ní wúlò mọ́ àwọn aṣọ tá a ní àtàwọn mọ́tò tá a ní àtàwọn ilé tá a kọ́ àti gbogbo àwọn aṣọ àti gbogbo àwọn nǹkan tá a ní tí ò ní wúlò fún wa mọ́ ǹjẹ́ ó wúlò fún wa òun náà ni albaqiyatu salihah Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ọ̀la ó gbé agbáke sínú Qur'an Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní alimáàlú ọlọ́run ọba ní owó àti gbogbo nǹkan tó yẹn wọn fowó dè mọ́lẹ̀ ọlọ́run ní zinatul hayati dunya ọlọ́run ní ẹ̀sọ́ ilé ayé lásán ilé ayé nìkan ló ti wúlò wal baqiyatu saliha èyí tó ṣẹ́kù fún yín nínú àwọn sẹ́ẹ̀rí khairu sawaban òun ló lóore jù èyí tó lóore jù yẹn nígbà àlùfáà tí wọ́n ń tu wọ́n náà náà ní al-ibadat àwọn ìfaragbolẹ̀ fọlọ́wọn ba lérí ìbáda àwọn ìbáda tábà ṣe nìkan náà ṣẹ́kù fún wa gbogbo nǹkan míì lọ́wọ́ bí yàtọ̀ sí ìbáda a padà filẹ̀ sílé ayé wọ́n lè jọ́ ṣẹ́kù yẹn ó yẹ ká mójútó nínú àwọn àánú ọlọ́run òun náà nípa ọlọ́run ọba àlá láwọn àsìkò kan ọlọ́run tún máa wá sọ fún wa yìí pé ẹtẹ̀pẹ̀lẹ̀ mọ́ ìbáda lásìkò yìí o ẹ mójútó ìbáda lásìkò yìí o ẹ má sùn lásìkò yìí o nínú ẹni Ramadan ọlọ́run bá ọlá oníkàbójútó ìbáàdà kágbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tá a máa gbà tẹ́lẹ̀ lẹ́yìn náà àwọn ọjọ́ kan tún bẹ ṣé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó yà lọ́tọ̀ nípa àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ ńlá ni ẹ̀mójútó ìjọsìn ọlọ́run ọlọ́mọṣà sí ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn ọjọ́ náà òun náà ni ayyamul ashr ọjọ́ mẹ́wàá first ten days of the Hijjah ọjọ́ mẹ́wàá ní ìbẹ̀rẹ̀ oṣù sọ̀lẹ́jà lẹ́yìn tí eh, kò ní pẹ́ tá a fi wọ bẹ̀ kọ́lọ́mọ́sá ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa.